Joshua orí kejìlá ǹjẹ́ wọ̀nyí ni àwọn ọba ilẹ̀ náà tí àwọn ọmọ Israẹli pa tí wọ́n sì gba ilẹ̀ wọn lé apá kejì Jọ́dánì ní ìhà ìlà oòrùn láti odò Arnoni lọ títí dé òkè arnoni. àti gbogbo pẹ̀tẹ́lẹ̀ ní ìhà ìlà oòrùn Síónì ọba Móórì tí ń gbé Ṣibónì tí ó sì jọba láti Aroeri tí ń bẹ létí odò Arnoni àti ìlú tí ó wà láàrin àfonífojì náà àti ààbọ̀ gileadi àní títí dé odò jábóòkù agbègbè àwọn ọmọ amóni àti nípẹ̀tẹ́lẹ̀ lọ dé òkun kínérótù ní ìhà ìlà oòrùn àti títí dé òkun pẹ̀tẹ́lẹ̀ àní òkun iyọ̀ ní ìhà ìlà oòrùn lé ọ̀nà bẹti jẹ́símóòtù àti láti gúúsù lọ nísàlẹ̀ ẹsẹ̀ òkè pisga àti agbègbè ogun ọba báṣánì ọ̀kan nínú àwọn tí ó kù nínú àwọn réfèémù ẹni tí ń gbé ashtarotu àti edrei ó sì jọba lé òkè harmoni àti nisalka àti ní gbogbo báṣáánì títí ó fi dé agbègbè àwọn geshuri àti àwọn makati àti àbọ̀ gileadi ààlà síónì ọba eshboni mose ìránṣẹ́ olúwa àti àwọn ọmọ israẹli kọlù wọ́n mose ìránṣẹ́ olúwa sì fi fún àwọn ọmọ rúbẹ́ẹ̀nì ní ilẹ̀ ìní àti fún àwọn ọmọ gáàdì àti fún ààbò ẹ̀yà manase wọ̀nyí lé àwọn ọba ilẹ̀ náà tí joshua àti àwọn ọmọ israẹli pa lé apá ìhìn jọ́dánì ní ìwọ̀ oòrùn láti baálì gáàdì ilé àfonífojì lebanoni àní títí dé òkè aláàkì lé ọ̀nà òkè seiri tí joshua fi fún àwọn ẹ̀yà israẹli ní ilẹ̀ ìní gẹ́gẹ́ bí ìpín wọn ní ilẹ̀ òkè àti ní ilẹ̀ títẹ́jú àti ní pẹ̀tẹ́lẹ̀ àti ilé ẹsẹ̀ òkè àti ilé agíjù àti ní gúúsù àwọn hítì àwọn amóórí àti àwọn ará kénáánì àwọn pẹ́rísì àwọn ífì àti àwọn jébúsì ọba jẹ́ríkò ọ̀kan ọba ai tí ó wà lẹ́bàá betieli ọ̀kan ọba jerusalemu ọ̀kan ọba hebroni ọ̀kan ọba jarmutu ọ̀kan ọba lakishi ọ̀kan ọba Igloni, ọ̀kan ọba geseri ọ̀kan ọba debiri ọkan ọba gederi ọkan ọba orma ọkan ọba aradi ọkan ọba libna ọkan ọba adulamu ọkan ọba makeda ọkan ọba betieli ọkan ọba tapua ọkan ọba eferi ọkan ọba afeki ọkan ọba lasharoni ọkan ọba madoni ọ̀kan ọba asoru ọ̀kan ọba shimroni meroni ọ̀kan ọba akshafu ọ̀kan ọba tanaki ọ̀kan ọba megido ọ̀kan ọba kedeshi ọ̀kan ọba joknemu ti karmeli ọ̀kan ọba doru lioke doru ọ̀kan ọba àwọn orílẹ̀-èdè gilgali ọ̀kan ọba tirsha ọ̀kan gbogbo àwọn ọba náà jẹ́ mọ́kànlélọ́gbọ̀n